lágbára ọlọ́run ọlọ́run bá a lọ́rẹ̀ mi bàbá ẹ ti dàgbà ẹ̀ ní dàgbà àyà bàbá akínwùmí ṣọlá ni wọ́n kọ ogún ọmọdé kì í ṣe pé a fi yẹpẹrẹ yín ò tàbá fi tàbùkù yín ò tàbí àdédé ìlúṣẹ́ yín ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ ni láti fi gbé iṣẹ́ yín lárugẹ lẹ́ẹ̀kejì òun náà ni láti fi gbé èdè àti àṣà yorùbá lárugẹ bó bá dàbí àfojúdi bàbá ẹ ṣàforíjì fún wa o akadọ́ra òkòǹkò náà ló kọ́ mi ajáwó àró àwíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́kò sí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe orí karùn-ún mo ṣèlérí pàṣẹ tẹ̀ síwájú nù wé ọ̀hún ìwé tá a wé dùn pọ̀ àkọlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n là lè fi wé mi rèrèrè mi kí n là lè fi wé mi rèrèrè mi. ìwà ẹ̀kọ́ fìdílé àbíkẹ́ fìdílé nǹkan ilé tó bá ti wù inú méjèèjì rẹ̀ dánwò kásàjọ gbádùn òwe náà ní tèmi. sẹ́ẹ̀ ti ṣe tán orí karùn-ún kí n là lè fi wé kí la lè fi wé mò ń bá ayé mi lọ èmi àti yọlá kì í yára wa a máa ń bá àgànmọ́ àti dọ́là pọ̀ ṣeré ni èmi àti yọlá ju ara wa gan ni kódà wọ́n máa ń sì wá mú dáradára bí ẹlòmíràn bá rí mi á pè mí ní yọlá bí wọ́n bá sì rí yọlá wọn á pè é nídé lọ́dún iyọlá máa ń sọ pé iṣẹ́ sọ́jà tàbí ọlọ́pàá ló wo òun ó ní òun fẹ́ máa pa àwọn oníjàgbá tó lè òun sì fẹ́ máa mú àwọn tí ọ̀bá níwèé ilé èmi náà sọ pé iṣẹ́ dókítà ló wù mí mo fẹ́ máa gábẹ́rẹ́ kí n sì máa kọ́ nọ́mbà kiri èmi ṣe bí àwọn dókítà ló ń kọ́ nọ́mbà kiri ńgbà náà ni Dọ̀lápọ̀ ní lọ́ọ̀yà ló ń wó ṣe mo fẹ́ máa ju àwọn tó bá ṣe òun sí ẹ̀wọ̀n Àkànmú ní wọléwọlé ló wu òun ó ní gbogbo àwọn tí ìta wọn dọ̀tí ló ń gbọ́mọ já ìwé fún ṣé ọmọ tí yóò jẹ́ àṣàmú kékeré ní ti jẹnu sámúsámú orúkọ amóhoro ni bọ́mọdé kan bá ń fi inú ro ohun tó fẹ́ dà lẹ́yìn wọ́ọ̀la ó lè fi bẹ́ẹ̀ da nǹkan ọ̀hún tàbí kọ́ da ohun tó jọ́ àmọ́ bíi tí orí ń bá ẹsẹ̀ rè ní ti iyọlá ó lè ju àpáàrà lọ bọ́mọ kan bá ń sọ pé iyọlá lọ́nàá bí ẹnìkan bá ń sọ̀kò ẹ̀yìn iyọlá ni kò sí ẹni tó lè rẹ́wà jẹ lójú rẹ̀ bó bá ti bá wa lọ sóde ọkàn wa balẹ̀ ọkàn wa mọ́ balẹ̀ kò sí àgbàlagbà kan tó lè rẹ́ jẹ. ó ti lé gàǹbàrí tó ń tọ̀bẹ́ sárí bá a ti ń ṣeré lójú ọ̀nà ní ọjọ́ kan àrí haúsá náà tó gbé àgbọ̀n lérí bí ó ti kọjá wa ni yọlá ní dáńbúrò bàákà àkókò mọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ haúsá bínú ọ̀fọ̀bẹ yọ àwa náà ń sá lọ haúsá gbá òfin yá wa ó tó kí gàǹbàrí ó padà kò mọ̀ padà o ó fẹ́ bá wa wọnú abà lọ bẹ́ẹ̀ ni bọ́ bá sì bá wa wọnú abà ó lè kó ìyà jẹ wá o ńgbà tí haúsá ọ̀padà ní yọlá bá gbé àdọ́wọ́ rẹ̀ sókè ó ń sáré lọ pàdé haúsá gàǹbàrí ọ̀mọ̀gbà tó yí bìrí nǹkó náà ọmọ yára sá lọ a sì hó lè lórí ìyọlá nìkan ló lè dánrú rẹ̀ wò ìwà líle yìí lọ́jẹ́ káwọn àgbà mọ̀ kì í pé òbóǹbodè sí dáadáa akọ̀ǹkọ̀ tirikọ̀ ọ̀jà níbi ó gbéjẹ̀kọ̀ àná abara amóore jẹ bí ẹni tí ọba sì tó bẹ́ẹ̀ bá bá lọ kì í olúwa rẹ̀ yóò gbọ́ wínrínwínrín ọ̀rọ̀ lẹ́nu olóró ní tèmi ìjàngbọ̀n ṣíṣe ọ̀mọ́ mi lára ń ò lára ọ̀rẹ́ rárá ṣùgbọ́n ọgbọ́n náà mi tó gbèje sí àgbà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ alọ́gbọ́n náà mo ti mọ ohun tí máa ń dùn tí máa ń dùn máa wọn yòókù nínú iṣẹ́ tó bá máa wo oníkálukú lórí tó bá máa wo oníkálukú lórí mo máa ń bẹ̀ ẹ́ bí ẹnìkan bá ṣẹ̀ mí tí mo fẹ́ fìyà jẹ n ó sọ fún iye ọlá wéré yóò ti sọ ìjà náà di tiẹ̀ olùrànlọ́wọ́ lásán lèmi máa dà ńgbà mìíràn ẹ̀wẹ̀ èmi ni mo tún máa ń bẹ̀bẹ̀ fún onítọ̀hún bí mo bá sì fẹ́ lọ ibi tó jìnnà èmi àti iye ọlá ni bó bá di ọ̀rọ̀ inú igbó tèmi tí ẹni bí mo bá sì fẹ́ bú àgbàlagbà kan tó fìyà jẹ mí ẹ̀yìn Dọlápọ̀ mo máa ké sí kò sí ẹni tó ń wèlé bú pàápàá bó bá sì jẹ́ èmi ni mo bẹ̀ẹ́ mo ti bẹ̀ẹ́ sí ẹ̀gbọ́n rẹ̀ gan rí kò kúkú kọ̀ bó bá di iṣẹ́ ìbú àti ọ̀rọ̀ sísọ Dọlápọ̀ la máa ń tè síwájú bó bá sì wá ṣe pé iṣẹ́ líle kan ló délẹ̀ láti ṣe bíi tokoríro ẹrù rírù àkànmúláyò òun lágbára bí èsì kò sí ohun tó lè rọ́ lójú mo bá fẹ́ lọ sóko bí mo bá fẹ́ lọ sóko oge ọmọ ń wù mí kájọ lọ mo mọ̀ pé òní yóò fẹ́rẹ̀ sí sẹ́ igi tàwa méjèèjì sẹ́ igi tàwa méjèèjì tán a máa ràn mí lọ́wọ́ láti gún èlùbọ́ a máa bá mi fa fa ọwọ́ a sì máa bá mi ṣe ata a sì máa bá mi rí ata ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló gbà wípé ọmọ dáadáa ni mí wọn mọ̀ pé ọgbọ́n inú fa ní fàfi gbẹran ọgbọ́n inú ọ̀sà ló sáfi gbàgbé èyí ni ọfà oríkì tèmi pé Adaka ma tó ń ṣe ǹtọ́ tó fà á gbogbo wọn fi ń ṣe ni pé èmi náà ní ohun tí mò ń ṣe fún wa, bí olùkọ́ bá fún wa níṣẹ́ tó le láti kíá ni èmi ó ti se tán n ó sì gbé e fún wa láti dakọ bí ìṣirò jẹ́ ọgọ́rin bí èdè òyìnbó jẹ́ ọgọ́fà kíá ni n gbogbo rẹ tán gbígbà tán sì ni ìyẹn dùn má àwọn ọ̀rẹ́ mi nínú gbogbo wa la ní sẹ́tà rí bẹ́ra wa ní ti Dọlápọ̀ ọ̀rọ̀ yìí sọ lóru ẹnu kì í ró ọ̀rọ̀ dùn lẹ́nu olóró gbáà bó bá ń sọ ìtàn báyìí bí ẹni pọ̀ wà ń bẹ̀ ni bó bá sì ṣe ìtàn láti rojọ́ mẹ́ ló bá sì ṣe tán láti rojọ́ mẹ́ nìkan olúwa rẹ̀ yóò wà omi lójú tì sí obìnrin làá máa ń pè ní ẹlẹ́ẹ̀kẹ́bú kò sí obìnrin tó lè bá Dọlápọ̀ fí abúni bí ẹni láyìnrín Dọlápọ̀ a ní ogúnyàwó ilé wọn àná búyàwó ilé wọn kan jọ́ kan onítọ̀ ń bú sẹ́kún ni ó ní onítọ̀ ń tọ̀ sílé ó lòun fojú ara òun rí báyìí ó ní ó tún kó ọbẹ̀ jẹ àwọn àgbà sì máa ké pé awé wúruwúru jàre wọn ní ti àkànmọ́ ó lè ṣiṣẹ́ bí akóra bó bá di àkókò pápá gẹ́gẹ́ níléèwé bó bá ti ṣe tiẹ̀ tán a tún bọ́ sí orí tẹlòmíràn kò sí ẹrù tí ò lè gbé kò sí igi tó le tí ò lè gùn a máa fi ọwọ́ lásán gun ọ̀pẹ dókè bá a bá fẹ́ gé e mọ̀ ó ní gbogbo àwọn ẹ̀gbọ́n wa máa ń rán níṣẹ́ nítorí pé kì í kọsẹ́ kíláàsì kan náà ni gbogbo wa wà o a sì fẹ́ràn ara wa dọ́ba bàbá ti jáde iléèwé tá a sì jẹun tán abẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ aré ṣíṣe bí a kò bá ṣe bí a ò bá ṣe fèrèdùgbẹ̀ a ó lọ kan ọkọ̀ ńgbà mìíràn a ó lọ kẹ́kẹ́ a ó lọ kọ́ kẹ̀kẹ́ gígùn kọ́bọ̀ ní ìṣẹ́jú márùn-ún ọjọ́ tí wọ́n bá fún wa níṣẹ́ wa nílé láti iléèwé nìkan ni a kì í ráàyè ṣeré ohun tí ó máa ń dìjà nígbà mìíràn ni pé ìwé tèmi á máa rírí níbi tí wọ́n bá ti ń dà á kọ nípa bẹ́ẹ̀ àwọn á máa gbàjù mí lọ nígbà mìíràn tí olùkọ́ bá yọ máàkì mi fún ti ìwé tí ó rírí bí mo ṣe bí ó bá ṣe ìgbà òjò a máa ń dẹ bìtì bí ó bá ṣe ìgbà ẹ̀rùn ni a máa ń dẹ tàkúté tàbí ìrìn a máa ń dẹ okùn fún ẹyẹ pàápàá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni a ti mú àdàbà tí ó rí tí a sì tà wọ́n lọ́jà àtòjò àtẹ̀rùn rọ́bà wa kì í já lápò wa àwa tí a atamátàsí já méjì iyọ̀ láti mi bá a bá lọ sí ìgbẹ́ mọ́ àwọn yòókù lè mọ rúgbó àwa máa ń dè àwa máa ń dè ni bí ikú bá ti ń sáré bọ̀ gbogbo lójú òpó akànfẹsẹ̀ janlẹ̀ pa ni akànfẹsẹ̀ janlẹ̀ pa ni dídúró tó bá dúró àfi rọ́bà tẹ́ ní orí tàbí ẹ̀yìn ọbẹ̀ dé ní ọ̀sán ọjọ́ àbámẹ́ta kan báyìí àkókò òjò ni ìpàdé ẹgbẹ́ baba dọ́lápọ̀ kù ọ̀la wọ́n sì ní ká lọ ṣẹ́gi tí wọ́n fi sóúnjẹ ẹgbẹ́ wá àwa mẹ́rẹ̀ẹ̀rin dìde à ń lọ a ti ṣẹ́gi tán a sì ń wá àwùsá kiri àwùsá máa dùn pẹ̀lú àgbàdo tútù ibi tá a ti ń kiri láti dé oko bàbá aláfíà bàbá yìí ní ẹnu ó sì ní ahun àwọn kan máa ń sọ pé ó ní ìrèrè pẹ̀lú àrí tí iná ń rútú ní abẹ́ abà rẹ̀ adébẹ̀ adọ̀bálẹ̀ akí awòye pé iṣu bàbá gbé kaná nínú apẹ ṣàṣì ènìyàn ni ni ó ti máa jẹ iṣu ní àkókò yìí igbodò ṣẹ̀ṣẹ̀ ń dé ni bá a ti rí orí àti ìdí iṣu tó gélẹ̀ àjókò àròrà ń bá bàbá ṣeré afẹ́jẹ nínú iṣu tuntun ká tó lọ kí a fi la ọdún. bí a ti jókòó ni bàbá ní ń gbolẹ̀ tí ń bọ̀ àní à ń ṣẹ́gi ni ó ní ẹ ti ṣẹ́gi ọ̀ǹtán ni àní ó ní à ẹ ní lọ gbégi fẹ́ni tọ́ran yín àní afẹ́sinmi díẹ̀ ni ó ní ẹ ṣe lọ pàṣẹmi pọ̀ lábà àní òrùn mú díẹ̀ afẹ́sinmi ni ó ní ẹ wá bómi mu kẹ́ ẹ tètè máa lọ àbí wọn ò ní ṣe bí àjọ tí wọ́n fẹ́ gbà lọ́la ni àní ànípẹ́ máa lọ ànípẹ́ mọ́tàfí máa lọ a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbáà mo wòye pé ojú baba aláfíà ò dá alágbárí kò fẹ́ fún wa jẹ ní kò fẹ́ fún wa níṣu jẹ àwa nìyí àfẹ́ jẹ su àwa lóko tá à ń bá bàbá kó náà su ìsúnmù kòkò títí ó su iṣu ti jiná Dọlápọ̀ ò lè dákẹ́ mọ́ ni bàbá iṣu ìmọ̀ ti jiná bàbá ní iṣu wo iṣu tí mo ẹsẹ̀ gbé kaná ó kù díẹ̀ àtúnbẹ̀rẹ̀ sí kó náà má su iṣu bẹ̀rẹ̀ sí irun jíjóná Dọlápọ̀ tún sọ fún bàbá pé iṣu náà ti ń jóná o bàbá ò tilẹ̀ dá lóhùn àwa tó ń kó náà má su iṣu wa yọ ìfigidi wà yí o ó ti jóná ráúráú síbẹ̀síbẹ̀ bàbá ò sí iṣu kò sọ iṣu kalẹ̀ lórí iná èyí fi iṣu wá gba gbogbo inú abà mo fọwọ́ tọ́ àwọn yòókù pé ká máa lọ a dìde a sọ fún bàbá pé à ń lọ ó ní ó dàbọ̀ bá a ti rìn díẹ̀ a sá pamọ́ sẹ́yìn abà a fẹ́ rí ohun tí bàbá aláfíà fẹ́ ṣe. bó ti rí ipa lọ tán ó sáré dìde ó sì rẹ́rìn ìkòkò bomi sí ìkòkò pariwo sùn òrùn jíjóná iṣu ti jóná tán po bàbá rẹ̀ hàn iṣu ìdí jóná Dọlápọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rín gbogbo wa sì gbá bàbá gbọ́ ó sì bẹ̀rẹ̀ sí fi wá ṣépè ṣùgbọ́n àwòdì ni wá à ń jẹ ajẹun èpè sanra ìwà ìwà kàkà kí ìwà kàkà kí ń bu ọjẹ màsígbónlẹ̀ jẹ́pọ̀ lọ́wọ́ bàbá yìí a kì í láwọn ká níyì ìwà wọn yìí ni kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yẹ ẹ sí mọ́ bí ọba gbé ẹrù bí ọba ń gbé ẹrù bọ̀ gbogbo ọmọdé a máa yẹra fún un bó bá di àkókò àgbàdo tútù àgbàdo tiẹ̀ lọ́kọ́kọ́ máa ń gbò ntọ́fà ni pé gbogbo tó máa dá kò ní ju ogún ebè lọ yóò tètè dáko yóò tètè gbé ìwọ̀n àgbàdo náà yóò sì rí i dájú pé àparò débẹ̀ ọbẹ̀ rẹ̀ jẹ́ pé inú oko ni máa ń sùn bí àgbàdo rẹ̀ bá ti gbó ayáraya bíi méjì á sùn á sì máa jẹ́ kiri àrìn àbà àwọn ọmọdé a máa wọ́ tẹ̀lé yóò máa ya ojúlé kiri á ní ṣé mo máa sọ pé kò ẹ̀rẹ́ ní gbogbo ọkùnrin ìwòyí mi tí mo ti ẹ̀yà gbàràgbà ní àgbàdo làgbàdo mi ti gbóyè iṣẹ́ òkú ní mímọ̀ ṣe bó bá dìgbà ṣùgbọ́n ni bí ọmọdé kan bá ṣẹ́ sọ pé kó fún oúnjẹ á ní ìrìn àgbàlagbà ló yẹ kí n mọ dáko fún ròyìn jẹ ni baba ẹ sọ fún bàbá yín kí wọ́n tẹ gbogbo àwọn ọmọdé a máa sọ pé àgbàdo èyí tó máa ń ṣe ni ra gbogbo ayé ló máa mọ̀ bó bá rẹ̀ ran onísìsì. bọ́bá rẹ̀ ran onísìsì ẹran sì pọ̀ nígbà náà a ní kí wọ́n gé e sí ọ̀nà méjì péré fúnra rẹ̀ ló máa sìn adé ìgbẹ́ dáadáa bó bá fẹ́ jẹun akó méjèèjì sínú àwo rùgùdùrùgùdù kò ní fi ẹran wọ̀nyí jẹun yóò dà wọn padà sínú ìsáàsùn bó bá tún dọjọ́ kejì yóò tún ṣe bákan náà kòkó ní kòkó ní pé ẹnìkan wá jẹun gbogbo àwọn àlejò tó bá rí níbi tó ti ń jẹun á sọ pé ó máa ń jẹ ata sẹ́nu o bó bá jẹun tán àwa mú ẹran kan lọ́wọ́ apàkájà sọ séjìká ní ọmọ wa kiri ojúlé kí wọ́n tó bí ni yóò ti máa sọ pé bóun ti máa ń gé ẹran nítorí nìyẹn òun ọmọ ká máa fi ìsàn jẹun ká sọ pé à ń jẹran <laughs> ká sọ pé à ń jẹran kíní kan sáà ló mí nínú wa bàbá aláfíà a máa sọ òtítọ́ gidi bí àwọn méjì bá ń jà bó bá fẹ́ dájọ́ bí ọ̀rọ̀ bá ti rí gan ni yóò sọ ọ́ ń lọ́ dàgbà jù lábà ṣùgbọ́n òun kọ́ ni baálé nítorí ìdílé wọn kọ́ la ti ń jẹ baálé bí ó ti dàgbà tó àjídèwé ń jẹ́ fún bí ọmọdé ló tún rí ó máa ń sọ pé oúnjẹ gidi tó ń jẹ ni kò jẹ́ kó ń gbó bọ̀rọ̀ bí wọ́n bá so ìjálá wọn máa kì í pé atọ́ tí wọ́n ti ọmọ ẹsẹ̀ bí àgbẹ̀ ìlẹ̀kẹ̀ atún tímọ́tì ọmọ ẹsẹ̀ bí àbá idẹ jọ̀ǹtọ́ a nídìí tóbìnrin lábẹ́ aṣọ ọ̀rẹ́ mu àwìn sọ́ba lọ́rùn ó sanwó ẹ mu òótọ́ sì ni òótọ́ tó máa ń sọ kò tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn rẹ̀ olóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ kì í lẹ́ni alẹ́ tí òjò bá rọ̀ a kì í ráàyè ṣeré alẹ́ níta nítorí òtútù àti ẹ̀rẹ̀ ṣùgbọ́n bàbá wà nínú ilé náà a máa ń fi ẹnu dá ara yá a máa ń já àrò a máa ń bù ìmọ̀ a sì máa ń ka oríṣiríṣi àròfọ ọmọdé ọ̀kan tí mo fẹ́ràn lọ báyìí mo pa ayẹkẹ́yẹ mo pa àfẹ́káfẹ́ mo rọrùn fún nànà nànà láì yìí mo ní ta ó lọ́ lọ́jà ni mo rí ìfọ́lọ́jà ọlọ́jà àgbà ó sọ sẹ́nu káró ó di ijọ́ keje wọ́n rán ni délé mo lé ètí rí wọ́n lọ lọ́jà kú mọ́ lásọ kílẹ̀ ìsín aṣọ àlàní àtẹ̀rábìwò ìrábẹ̀dọ̀ ìgbà òkúta múra gèlè múra kéjì páláyé àbíyọdún àbíyọdún máa ò ṣèkèlé lọ́wọ́. ma mọ ọ̀làǹbà lẹ́sẹ̀ wọn ní ọ̀ká ro oko rèé àgbàdo àgbàdo kọ́ ọ lẹ́sẹ̀ ikú lọ́dà ọ tàbárùn ni èkúté ilé bòsókè kánnakánná pàtẹ́pọ̀ ìyá olórí sábùjọ́ mọ̀ kíní jẹ́ mọ̀. mọ̀ládé kíníjáde adésípò kíníjẹ́pò pòǹsẹ́rẹ́ kíníjẹ́ ìsẹ́rẹ́ ìsẹ́rẹ́ ọmọyọ kíníjẹ́ ọmọyọ ọmọyọ àkókò kíníjẹ́ àkókò àkókò balẹ̀ kíníjẹ́ balẹ balẹ̀ ògùn sẹ́yìndé pandipandi etí ẹ̀ má bí bí àwọn ọ̀rọ̀ àròfọ̀ wọ̀nyí ti ń dùn nìkan ló ń dùn mọ́ wa a kò mọ ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tá mi àrífowóká ẹrù gbá ọṣẹ ìyáálé mi àrù kàìnkàìn ọkọ tí mo ní àtẹ̀gbá òjé o bàbá ti lá bàbá ti ka ìlàyé màá dá ló màá ní ọkọ èyí tó fẹ́ fẹ́ yóò lè tẹ̀gbá òjé kankan o ọ̀pá tó lè tẹ̀ òjò ọ̀pá ìjà lọ àfi bọ́ bá fẹ́ lòmíràn àyọ̀ká sì ní kí n gbẹnu sọ́hún á sì mọ bá tiẹ̀ lọ ọkọ tí mo ní àtẹ̀pá òjé o òṣùpá mọ́ rẹ̀ róró ó di sọ̀rọ̀ láàrin ọ̀pálámbá níjọ́ ọ̀pálámbá lálẹ́ rẹ̀ wúro àwọn ògòǹgò lálẹ́ látàn sọ̀ndù sọ̀ndù mo jìn sí kànga ẹgbá kàṣọ wá ẹ yọmí wọn yọmí tán mo rè é kákànjẹ nígbò nígbò lájùbà rere níbi àgbààgbà forítì sí ńbẹ ẹyà gbé ń jára ń kàtó nǹkan kúkúrú abédogun ọ̀kan ìlọ̀rí oníṣàngó bí mo lọ́kọ yẹ́yẹ́yẹ́ bí mo lọ́kọ yẹ́yẹ́yẹ́ ẹ má pàgbẹ́ ẹ má pàbúrò ẹ má pa bàbá tó bí mi lọ́mọ ìdí ẹ̀ kágálá kógó àlùparadà bí agogo tọ́lọ́run dá sáyé kógó agogo tọ́lọ́run dá sáyé bí a bá ka oríṣiríṣi àròfò báyìí tán nígbà mìíràn a lè bẹ̀rẹ̀ sí kí ara wa ní oríkèé nagijẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkálukú wa ló ní oríkì tirẹ̀ ṣùgbọ́n àwọn oríkì kan wà tá a máa ń jù sí ẹni tó bá ṣe nǹkan tó jẹ mọ́ oríkì náà ní àkókò náà gbà mìíràn àwọn méjì lè máa kí ara wọn ṣeré àwa tó kù sì máa rẹ́rìn-ín lọ́lápọ̀ àti àkànmú kí ara wọn bẹ́ẹ̀ níjọ́ kan ka oríṣiríṣi àròfò báyìí tán nígbà mìíràn ayé bẹ̀rẹ̀ sí ara wa ní oríkèé ìnagijẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkálukú wa ló ní oríkèé tirẹ̀ ṣùgbọ́n àwọn oríkèé kan wà tá a máa ń sí ẹni tó bá nǹkan tó náà ní àkókò náà mìíràn àwọn méjì lè máa kí ara wọn ṣeré àwọn lọ́lápọ̀ kò sí nílé nígbà ń gbé ọjọ́ adágbodò ló abégémú tó ń gbárí tó ń gbárí àkànmọ́ pẹ́ẹ́pẹ́ múlẹ̀ aboru mú jẹná iṣu dọ́lápọ̀ oníṣòní máa so gbígbé ibi zúgbẹ́ta ìkòkò ní mọ ayé alámàlà èmi nìkan mọ ọmọ ayé ọ̀rẹ́ mi ìdí kan lébi ẹnu ọ̀gán níyàn àkànmọ́ pàǹdùkú ojú náà abẹnuwá láwolo pàǹkàrà ìdí èṣù abẹnuwò láòpọ̀lọ́ kú ọwọ́ rẹ̀ wú. Dọ́lápọ̀ àṣírí kọ̀wọ̀ sí ọgbẹ́nu ẹ̀rín káfó ọgbẹ́nu ẹ̀rín káfó àkànmọ́ apá àdìsẹ́nu bí èyí tí yóò súnfẹ́ Dọ́lápọ̀ ó torí àmọ́ lọ bá wọn gbókùrọ̀ yọ ó torí ẹran gbígbẹ ó torí ẹran gbígbẹ bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ lákọ́rọ́ ní mú àkànmọ́ gàmbíríọ́mù akọjá sunbẹ́wà gbòògbò dọ́làpọ̀ aago ajá mi rìn lẹ́sẹ̀ àkànmú ètè ìsàrè bí ìgbàpọ̀ àṣàrò ọkọ̀ olómi lójú dọ́làpọ̀ ògbólógbò gàlà abẹnú tọ́ sí àkànmú ògbólógbò ọ̀bẹ̀jà abẹ́gun lójú dọ́làpọ̀ ó sì rẹ́rìn ìjẹ́gbà tí ń lé ọlọ́tí àkànmú tóró fínrín fúrọ̀pọ̀ lọ́gbọ́wọ́ ọgbọ̀mọ̀rí odó dọ̀lápọ̀ ẹnu ọ̀sùn ẹlẹ́nu pọ́nlá àgàmù ẹnu gbàgùdá òṣèjì gúrú ọ̀tọ̀ lẹ́nu gbàǹjà dọ̀lápọ̀ ọjà ẹ̀kọ́ ìyá ẹ̀bẹ̀ ewúrẹ́ jẹlé àgàmù ó tètè máa ọ̀rẹ́yàwó ẹ̀mọ̀ ọ̀yọ́ dọ̀lápọ̀ akọ́kọ́kọ́ ya fìdí ní bàǹbalẹ̀ àgàmù. I use your mu kalẹ̀ lórí àpótí kan bàbá ìyá mi ó yẹ ẹja gbígbẹ sómi bàbá mi rọ̀gbọ̀kú lórí tìmùtìmù aláwọ̀ rẹ̀ ìyá mi ní kí n wá lo ata kékeré kan mo ní n ò lè lo ata o pé kí ni ṣe pé kì í ṣe sí ọmọkùnrin láti máa lo ata mo ní mo ti sẹ́ igi tó kí n sẹ́ n ò sì lè lọ́ta mọ́ ìyá mi dáhùn dákẹ́ Àjàní ó mọ̀ pé ẹ̀gbẹ́ ọ̀sáta tẹ́lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní ń bínú èmi sì fi èmi sì fọwọ́ kan yagi sí ń lọ tán kò sẹ́ni tó tún lè bá wa lọ dákun o àárẹ̀ tá à ń ṣe níta ti wọ̀ mí lójúdù n ò fẹ́ dúró lọ ata mò ń kó yànmọ́yànmọ́ bí òkú àgàn bàbá mi ló ké mọ́ mi ó ní kí n gbọ́ lọ kíá kí n lọ ata náà èmi kì í bá bàbá mi jiyàn kò ráàyè àròyé bí mo bá pẹ́. ó lè la ọ̀rẹ́ lọ ìyá mi nìkan mo lè bá jiyàn àlejò máa fa ọ̀rọ̀ mọ́ra wa lọ́wọ́ nítorí o kì í fẹ́ nà mí rárá ṣùgbọ́n bàbá mi ò gbérégbè yọ̀ọ̀nà olúwa rẹ̀ nípa tiẹ̀ mo gbé ata mò ń lọ lọ́wọ́ bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ayọ̀ káyìí ọmọ yé mi mọ́ o wọ́n dájọ́ dájọ́ páwọn ń bọ̀ wá mọ ọmọ wọ́n ń bọ̀ wá mọ́ ọmọ wọ́n yẹ yẹ lọ́dún tó kọjá kó tó rí i pé wọ́n wá wọ́n tún bẹ̀rẹ̀ à ń dájọ́ à ń yẹjọ́ lórí ìsanlélórí èyí mímọ̀ ọ̀hún rádaràda wọ́n ṣe èyí ò tiẹ̀ wá èyí tí wọ́n ń kọ mí lóminú ni pé ọmọ ń sọ lójoojúmọ́ pé òun ọ̀fẹ́ ọkùnrin yìí sẹ́ ó wá dàbí ẹni pé asáǹtì ìbọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni èmi ti ń sọ láti ìbẹ̀rẹ̀ ìwọ ìyá ẹ̀ ń sọ pé bọ́bá yá ọkàn rẹ̀ ó yìí inú rẹ̀ ó sì dùn sí kọ́mọdàbí ẹni pé náà rẹ̀ dùn sí kẹrù dáadáa o ó dàbí ẹni pé ìwọ ìyá àti katikíìsì nìkan lè fẹ́ kọ́rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o ọmọ yìí ọ̀fẹ́ o bó bá ti wá da bàbá ti wá dá ọ̀rọ̀ yìí sílẹ̀ ni ọmọ bínú síwọ náà sì rí bó ti ń ṣe nígbà míì nígbà mímọ̀ kó tó di pé ọ̀rọ̀ náà bá rí wọ́n sọ fáwọn onítọ̀hún kí wọ́n ní sùúrù náà o ìyá mi ni bàbá adé lọ́dún ẹ má sọ báyìí mọ́ ẹ má sọ báyìí mọ́ bàbá mi ni kí n má sọ bó o mọ́ àyìnká máa aha bó o mọ́ èmi èso oníjẹkújẹ o ìyá mi ni ọ̀sọ́rọ̀ oníjẹkújẹ ń gbogbo ọmọge ní kọkọ máa ṣe bẹ́ẹ̀ kò sí èyí tí sáré dìmọ̀kọ́ láàrin wọn ọ̀rọ̀ náà láàmú bá sọ ọ̀rọ̀ náà láàmú sọ fún bàbá mi ni èyí o bọ́mọkùnrin bá wu ọmọ wa máa wí àpèkọ́ wọn mọ́ ọkọ ọmọdé yóò sì o ẹ má gbójú ti o ìyá mi ń bá sọ kì í sọ̀rọ̀ púpọ̀ bàbá mi ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí tó bá sọ pé òun ò sí náà kágbà kábà gbà ni o nítorí náà ẹ sọ fún wọn kí wọ́n má ti gbé ìsanlé lórí wa o bọ́mọ bá sọ fún mi pé ó tẹ̀ ń lọ́rùn wọn lè gbé wa ń gbà náà tajagùrì yìí dàbí ẹni pé ó ń pọ̀ báyìí o ìyá mi ni ká sọ fún wọn kí wọ́n má wà mọ́ bàbá mi ní bẹ́ẹ̀ ni mo sọ ó dìgbà tí mo bá mọ èyí tó máa ń ṣe kí n tó tẹ́wọ́ gba nǹkan kan o ìyá mi ni èyí tí wọ́n ti ń ṣe ń kọ́ bàbá mi ọ̀nà ò tí ì o dòjú dákẹ́ wọn ò sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n mo rí i pé inú ń bí ìyá mi gan bó ti ń mú gbá lọ́màwò èmi lọ́ta tán mo dìde mo jókòó sínú odó ìyá mi kígbe mọ́ mi pàrà pé kí n dìde nínú odó pé ìwọ ni èmi náà yá jiyàn mo rí i pé kan ńgbà tó ń jẹ ṣe tán bàbá mi ò tí ì ṣe tá àti jẹun wọ́n bu tèmi fún mi mo n ọmọ pé ìwọ ni kí ni tiẹ̀ ń sí ọ́ lálẹ́ yìí mo tún yára kúrò lẹ́nu ọ̀nà mo bọ́ sórí ẹ̀ ní bí mo ti jẹun tán mo tún jáde mo ṣeré lọ mo sì mọ bí tí wọ́n forí ọ̀rọ̀ àyọ̀ká tì sí mo sáàmọ̀ wípé kò náà kalẹ̀ kò jẹ mo pẹ́ kò pẹ́ sí ìgbà náà ló ń burúkú kan ṣẹlẹ̀ ó dùn mí dé àní wọ́n jí àyọ̀ká gbé ǹjẹ́ kò ní yanilẹ́nu pé wọ́n lè gbé odidi ọmọbìnrin gbé nínú ìlú tọ́lọ́ba kì í ṣe gbọ́mọgbọ́mọ ló gbé kì í ṣoníṣègùn àwọn aráàlú ọkọ rẹ̀ àfẹ́sọ́nà ni ìwà àbàjẹ́ yìí ti wà ọjọ́ ti pẹ́ bí ọkọ bá ti rí pé ìyàwó òun tó gbé tóun ò sì ní owó púpọ̀ lọ́wọ́ ọgbọ́n tí wọ́n máa ń dáni pé kí wọ́n jí ọmọ náà gbé kí wọ́n máa wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀bẹ̀ gbà mẹ́rẹ̀ ẹ̀wẹ̀ bí àná bá rí pé bàbá tàbí ìyàwó òun le púpọ̀ tí wọ́n mọ́jọ́ wá tí bàbá ò fẹ́ tí wọ́n á bẹ̀bẹ̀ tí ìyá ọ̀gbà ọkọ̀ a máa dá ọgbọ́n burúkú yìí nǹkan tó lè tó lè fa ti àyọ̀ká kò yé mi sá bóyá wọ́n gbọ́ pé inú àyọ̀ká lára odò sí àti pé bàbá pàápàá ti ń ṣàìsí méjì lórí ọ̀rọ̀ náà ọjà arúlógún ni àyọ̀ká mọ̀ lọ o àti àwọn òǹpárìbí mẹ́jọ kan ti lọ dènà dé àmọ́ bí wọ́n ṣe gbọ́ pé àyọ̀ká ń lọ sọ́jà bí gbogbo ọ̀rọ̀ náà ti rìn ó ṣàfihàn pé ejò lọ́wọ́ nú àkóbánilèkúté ilé ejò kì í dàgbàdo àyọ̀ká àti àwọn ọmọge mìíràn wọ́n dìjọ́ ń lọ àbí wọ́n ti dé ìdí agogo ìdí agogo kan báyìí lẹ́bàá ọ̀nà tí àwọn wòǹpárì wọ̀nyí sáré bọ́ sójú ọ̀nà kí àwọn ọmọge tó mọ tó ń ṣẹlẹ̀ àwọn géńdé ti nawọ́ gán àyọ̀ká eré ni àwàdà ni wọ́n ti ń tì í lọ́gbọ̀ngbọ̀n lọ́gbọ̀ngbọ̀n lọ ńgbà tí wọ́n ṣàkíyèsí pé àwọn ará bá ọkọ̀ àyọ̀ká rí ni wọ́n àwọn yòókù fariwo ta àwọn ọmọge sáré já igun nígbó wọn kò bá àwọn ọkùnrin wọ̀nyí àwọn ọkùnrin náà ò kúkú dúró ńgbà tí ọ̀rẹ́ ń dun àwọn géńdé náà sá wọn yíjú padà wọ́n fẹ́ dojú ìjà àwọn ọmọge wéré àwọn ọmọge bìrí wọ́n sì fi ẹsẹ̀ ti gbé bọ́nú wọ́n ké bọ̀ lábà òkìkí wọ́n jáyọ̀ ọ̀gá gbé o wọ́n jáyọ̀ ọ̀gá gbé o. àárọ̀ kùtùkùtù kókó ni tẹ́lẹ̀ olóko tí ì lóko olódò tí ì lódò ariwo ìjínikẹ́ là kọ́kọ́ gbọ́ ohùn rẹ̀ lálẹ́ górógó wọ́n pariwo gbogbo aráàbà láti wá lọ gba àyọ̀kálẹ̀ ń bàbá mi ti gbọ́ ó dìde kíá ó dúró kọ̀mìyí tí ì bá sí ń alára òkúkú lè mọ máa wo máa wá wọn lọ ó ké sí fọlá àti àwọn géńdé mélòó kan wọ́n ní kí wọ́n tètè máa wá a lọ kí wọ́n sì gba àyọ̀ká lọ́wọ́ ará oko náà bó bá dìjà kí wọ́n jà á bàbá mi ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni baálé ń sọ tiẹ̀ pé òun ò fojú àwọn ará oko náà rí mọ̀ bo àwọn géńdé lọ ìyá mi ti odò dé wọ́n sì sọ fún un pé wọ́n jí ọmọ rẹ̀ gbé ọfẹ́ rẹ̀ ju agbè sílẹ̀ ó jókòó omi sì lérò rò lójú rẹ̀ mi náà ronú tí mo lè ṣe mo fẹ́ràn àyọ̀ká púpọ̀ mo sì kórìíra ọkọ rẹ̀ dáàyè kan níbi tí mo ti ń ronú mo ti rántí àbúrò ìyá mi kan tó wà ní èkèrèkó iṣẹ́ àwọn kòkó ló ń ṣe ó le púpọ̀ ó lówó ó sì gbajúmọ̀ ó fẹ́ràn ìyá mi àti àwọn ọmọ rẹ̀ mo gbéra ó di èkèrèkó ibùsọ̀ mẹ́ta péré kúkú ni bí ẹni ta pẹ́ mo ti débẹ̀ inú mi dùn pé mo bá mo kó ẹjọ́ mo ro fún inú ìyá lọ́pọ̀lọpọ̀ ó ní èyí ni pé àwọn kan tó ń hurú wà bẹ́ẹ̀ láyé òfin yìí kí ni wọ́n rò wọn mọ ọmọ ẹni tí wọ́n jí gbé ni òun bá mi sọ̀rọ̀ bí àgbàlagbà èmi náà dààmú ni wọn mọ ni òní ó dára wọ́n sọ fún wọn pé ará oko ni wọ́n àti pé bájá bá ń sínwín amòjú ọ̀nà èyí ni yóò dá wọn lẹ́kun ó ké sí ọmọ ọ̀dọ́ rẹ̀ kan ó ní kí ọmọ kòkó tí wọ́n bá gbé wá ó ní òun fẹ́ dé Ìbàdàn lẹ́sẹ̀ kan lọ́dọ̀ ọ̀rẹ́ òun ọlọ́pàá onímọ̀ pé òun ní kó mú mi lọ ṣùgbọ́n ó sọ pé kò ní yá mo jókòó dé mò ń ronú irú ìyà tó máa jẹ ọkọ àyọ̀ká inú mi sì ń dùn káago méjìlá tó àbúrò ìyá mi dogun ti dé tòǹtọ̀ ọlọ́pàá méjì inú mi dùn ó mú àwọn ya ilé ìrajà rẹ̀ wọ́n mú ego bíà méjì méjì wọ́n gbé kẹ̀kẹ́ mẹ́ta àwọn ọlọ́pàá gun ọ̀kọ̀ọ̀kan dòkún gbé mi lórí tirẹ̀ gbogbo wa sọ́nà ó di abo nílé ọkọ̀ àyọ̀ká ọ̀nà ojúgbó ni ṣùgbọ́n ó dáa nínú kòkó là ń gbà lọ fún ìgbà púpọ̀ ọ̀nà inú kòkó a sì máa dáa gan kò sí kòtò kò sí gegele ńgbà tó kù díẹ̀ ká débẹ̀ àdúró wọ́n bí mi bóyá mo mọ ilé ọkọ ìyàwó mo ní ngàn mọ́ àwọn ọlọ́pàá ní ilé ìbálé ni àwọn kọ́kọ́ máa lọ òní yóò mú lọ ilé ọkọ ìyàwó báwọn ti rí wọn kó ìgbà tí wọ́n nà á dáadáa inú mi sì dùn wọ́n ní kó mú ọmọ tó jí gbé jáde kíákíá wọ́n ní wọ́n sì mú àyọ̀ká wọ́n sì mú àyọ̀ká jáde omijé wà lójú rẹ̀ mo sáré mo di mọ́ inú rẹ̀ dùn ńgbà tó rí dòkun àbúrò ìyá wa àwọn àgbààgbà bá bẹ̀rẹ̀ sí bẹ̀ àwọn ọlọ́pàá pé kí wọ́n má ṣe mú ọkọ ìyàwó lọ àwọn ọlọ́pàá takú délẹ̀ ẹ̀wù tó wà lọ́rùn rẹ̀ náà lọ́wọ́ òkun fi kẹ̀kẹ́ gbé àyọ̀ká ọlọ́pàá kan fi kẹ̀kẹ́ gbé mi wọ́n ní kí ọkọ máa sáré nìṣó wájú ó di ìkèrèkó àwọn àgbà bíi méjì kan tún sáré tẹ̀lé wa ààrẹ ni gbogbo wọn sáré ìkèrèkó o ní ìkèrèkó ni wọ́n ti wá jókòó tí wọ́n á béèrè lọ́wọ́ ọkọ ìyàwó ń tó sùn débi kọ́ máa jí ìyàwó gbé ọlọ́pàá kan dáhùn ṣé ìwọ lọ fi ọmọ yìí sọ́nà. ọkọ èmi ni o ọlọ́pàá ǹjẹ́ o ti sọ fún àwọn òbí rẹ̀ pé o fẹ́ gbéyàwó rẹ ọkọ ń sọ fún wọn ọlọ́pàá ṣé wọ́n fẹ́ gbà á lọ́wọ́ rẹ ni ọkọ wọn ò fẹ́ gbà á o ọlọ́pàá ǹjẹ́ o ti san gbogbo owó orí rẹ̀ tán ọkọ n ò tí ì sanwó orí rẹ̀ tán o. nígbà tó sọ báyìí ọlọ́pàá kejì kọ hà ó sì tún fẹ́ gba ọkọ létí ṣùgbọ́n ọlọ́pàá àkọ́kọ́ ni kò fílẹ̀ pé ìyá rẹ̀ yóò kó dènú àtìmọ́ ní Ìbàdàn wọ́n ní kí wọ́n dá àyọ̀ká padà sí àbáwá kí ọkọ rẹ̀ ó sì lọ sùn àtìmọ́ ní Ìbàdàn àwọn àgbà tó sáré tẹ̀lé wa láti olóòsà pé dòkun àti àwọn ọlọ́pàá tẹ̀ ṣùgbọ́n dàbí ẹni pé ọ̀rọ̀ wọn ọ̀wọ̀ dòkun tó fi kẹ̀kẹ́ gbé àyọ̀ká ọlọ́pàá kan gbé ẹ̀mẹ́ náà ó di lábọ̀dé ọlọ́pàá kejì dúró ti ọkọ̀ àyọ̀ká ní kèrèkú bá a ti wọ lábọ̀dé ariwo ta àwọn ọmọdé sì bá tẹ̀lé wa wọ́n ń pariwo pé àyọ̀ká padà dé èmi ẹnu ya gogo aráalé láti rí àyọ̀ká tòun tọ́ ọlọ́pàá lẹ́yìn àti wọ́n ti ń wá mi kiri látàárọ̀ tẹ́lẹ̀ n wá rí i pé èmi mọ lọ sòwò fúnfún dọ̀kun kíá àyọ̀ká ti wọlé lọ inú bàbá mi dùn gan ṣùgbọ́n ó hàn lójú ìyá mi pé ọ̀rọ̀ yìí kò dùn mọ́ nínú tààrà dùkún kọ ẹjọ́ ó rò fún wọn ó yìí sọ fún wọn pé ọwọ́ ti bọ ọkọ̀ àyọ̀ká àti pé àwọn ọlọ́pàá máa kọ́ ní ọgbọ́n díẹ̀ òórùn ti fẹ́ máa tẹnu bọ́pọ̀ báyìí wọ́n ní kí ọlọ́pàá ò dúró jẹun ọkọ̀ ó láwọn ti jẹun ní kèrèkú bàbá mi fún ọlọ́pàá ní owó kan wọ́n ní àlejò rẹ̀ nu wọ́n mọ iye owó náà o ọlọ́pàá dúpẹ́ dògó sọ fún bàbá mi pé bí ẹnikẹ́ni bá yọ àyọ̀ká lẹ́nu kí wọ́n jẹ́ kó wọ́n gbọ́ ìyá mi pe dògó ẹ̀yìn mo sì ń gbọ́ ohun tí ń sọ ìyá sọ pé kí má ṣe jẹ́ kí àwọn ọlọ́pàá fìyà jọ àyọ̀ká púpọ̀ o nítorí ọjọ́ iwájú o wọ́n ní bọ́yá òun náà ni yóò sì padà fẹ́ o wọ́n kí wọn wọ́n lọ bí wọ́n ti lọ tán ìyá mi bẹ̀rẹ̀ sí bá mi wé bàbá mi náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ará bàtọ́ wà níbẹ̀ sọ pé ohun tó tí mo ṣe dáa gan ni inú wọn dùn pé àwọn ará bà mìíràn gbogbo yóò máa fọwọ́ sọ yóò máa fọwọ́ wá bá wa irú àrífín bẹ́ẹ̀ kò sí nílé ṣẹlẹ̀ mọ́ mo gbọ́ pé àwọn ọmọkùnrin tó lé àwọn ajíyàwó gbé lọ láàárọ̀ kò lè ṣe nǹkan kan àwọn kan sọ pé wọ́n kàn gba owó àti sìgá ni wọ́n bá padà ń tiwọn àtúngbọ́ ìròyìn pé ní ọjọ́ kejì ni àwọn ọlọ́pàá tó fi ọkọ̀ àyọ̀ká lẹ̀ lẹ́yìn tí àwọn ènìyàn rẹ̀ ti lọ san ọ̀pọ̀lọpọ̀ obì àyọ̀ká dúpẹ́ lọ́wọ́ mi púpọ̀ nígbà tó gbọ́ pé èmi ni mo ṣe ètò gbígbà sílẹ̀ òun báyìí la parí orí karùn-ún ìwé náà ògùn ọmọdé látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn akínwùmí ìṣọ̀lá akínwùmí ìṣọ̀lá ẹ má gbàgbé àrọwà àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín